أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم أدقى فهم ولهم وباوة والصلاة يا سيئ الله مسعب على سفانك rọ́bà Allah subhanahu wa ta'ala nígbà wa sọ̀rọ̀ nípa anábíwa Ibrahim alayhi salatu wassalam nípa ìgbàgbọ́ rẹ̀ àti èrè tẹ́yàn máa ń jẹ tí èyàn bá nígbàgbọ́ sí ọlọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ odidi ọdún mẹ́tàlá ìlànà bí fi báwọn ará Mákà sọ ọ́ àwọn díẹ̀ ni wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn gbà torí pé ìgbàgbọ́ ó le láti gbọ́yé ìgbàgbọ́ nínú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ma nira láti gbọ́yé tẹ́yìn bá tún wá gbọ́yé ìtún ma nira láti lò tẹ́yìn bá tún wá ń lò ìmá nira láti parí lérí ẹ̀ láti láti pọ̀tán lérí ẹ̀ àwọn challenges ilé ayé a máa gba ìgbàgbọ́ lára ẹni ọdún mẹ́tàlá ìlànà bíbí ń sàlàyé la ilaha illallah fún ọ̀rọ̀ amaka síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ gbàgbọ́ yìí náà ni ó dìjà wọn tí wọ́n fi wá ṣe mítìn wípé àwọn fẹ́ pa Rasulu sallallahu alaihi wasallam gbogbo àwọn tàwí wọ́n máa ń tọ́jú nǹkan sọ́dọ̀ Nabi sallallahu alaihi àwọn kèfèrí àwọn abọ́gibọ̀pọ̀ yẹn anábì máa ń ràn wọ́n lọ́wọ́ wọ́n máa ń tọ́jú nǹkan sọ́dọ̀ rẹ̀ wọ́n máa ń gbá àmàlà lọ́dọ̀ ẹ̀ àmọ́ tó bá ti di pé ẹjẹ́ sin ọlọ́run Allah nìkan ibi wọ́n ti máa ń jà ní. wọ́n fi wá rò pé ìgbàgbọ́ tí anábì fẹ́ lọ́ọ̀nchì sí mákàí yóò ba ìgbàgbọ́ àwọn jẹ́ lọ́lọ́wọ́n mi sọ ní Qur'an Karim àwọn ọdún ṣetán rọ̀jù ọlọ́wọ́n ọba ní ajé alẹ́ aliyata ilá àwọn wáhìdá ọfẹ́ sọ gbogbo àwọn ọlọ́wọ́n ọba tí a ń sìn yìí ọfẹ́ sọ wọ́n di ẹyọ kan inna hada la shay'un ujab ìmọ̀lá ni nǹkan ńlá lọ́fẹ́ dálẹ̀ ká gbàgbé gbogbo tá a ti ń sìn tẹ́lẹ̀ tá a gbà fún tá a máa wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ká wá kọjú sí ẹnìkan tó wà ní sánmà èyí tó fẹ́ dálẹ̀ yẹn iṣẹ́ ńlá ni àwọn onígbà fún un tí wọ́n fi wá pé ti pèrò pé àwọn fẹ̀ kan kúkú pa wọ́n ṣe mítìn ní Darun Nadwa nítorí pé ìgbàgbọ́ ọlẹ́gbàra púpọ̀ wọ́n ṣe fẹ́ràn nẹ́bì tó wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n sì mọ̀ pé kèé parọ́ wọ́n sì mọ̀ pé yẹn dáadáa ni wọ́n tí bá ti ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ wọ́n máa ń gbọ́ tó bá ti dọ̀dọ̀ gbàgbọ́ nípa Ọlọ́run wọ́n làwọn gbọ́ inú sì máa bí wọn ó tó di pé ọlọ́wọ́n bá wá ní tọ́ rẹ Muhammad sallallahu alaihi wa sallam kúkú jáde kúrò nínú Maka mọ́ lọ sí Madina ó ti jẹ́ pé ilẹ̀ Yorùbá dáwọ́ wáyé léyìí tá à ń tanra wa àwọn tó gbàgbọ́ tó nǹkan nítorí pé àìgbàgbọ́ yẹn ó gbajúmọ̀ ju ìgbàgbọ́ lọ tábà ń dákọ̀ ìgbàgbọ́ ìgbàgbọ́ wọn láàrin àwa tá ń gbà rẹ̀ ìgbàgbọ́ wọn láàrin àwa tí a lọ mọ́kà báwọn yẹn ti lọ mọ́kà lẹ́pẹ́tẹ́ yẹn ẹ bí seventeen thousand eighteen thousand yẹn àwọn tó gbọ́ lọ́n gbọ́ ó lè mọ́ two thousand lọ nílẹ̀ Yorùbá ìtawà wà tájọ ń bẹ̀m̀bẹ̀ ìdínsì ń jẹ́ gbàgbọ́ òun náà kọ gbàgbé Ọlọ́run bá ńlá òun ló dá gbogbo nǹkan òun ní darí gbogbo nǹkan òun ló kọ kádàrá gbogbo nǹkan òun ní sì mú gbogbo nǹkan ṣe kankan ò sì ní ṣe àfi pẹ̀lú àṣẹ rẹ̀ kankan ò ní ṣe àfi pẹ̀lú àṣẹ rẹ̀ nítorí bá ṣẹlẹ̀ òun lójó ṣẹlẹ̀ nítorí bá ṣẹlẹ̀ òun náà fẹ́ òun nìkan lọ́ba táwa sìn táà sí gbàgbọ́ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn ròyìn ẹ̀ ní wọ́n pè ní gbàgbọ́ síbẹ̀ lọ́wọ́ àríjàmọ́ kọlọmọsẹ̀ ṣàánú wa kọlọmọsẹ̀ tún gbàgbọ́ ẹnì kọ̀ọ̀kan wá sí gbogbo ìkẹ́ tí máa yẹ ìgbàgbọ́ ọlọ́run ọba mọ́sàsọ wa ń bẹ̀ àdánwò ìyà tí máa ń yẹ ìgbàgbọ́ ọlọ́mọ́sàsọ wa ń bẹ̀ yà pàdé ọlọ́run ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́gbọ́rọ̀ ọlọ́run ọba wa èyí tí yóò jẹ́ àkótán nípa ọ̀rọ̀ anábì Ibrahim òun náà ni pé bàbá àgbàgbọ́ ni ọlọ́run ọba sì wá fún lẹ́sàn ìgbàgbọ́ títà anábì náà sallallahu alaihi wasallam fi ń tọrọ pé ọlọ́run ọba Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim ọlọ́run kẹ́mi gẹ́gẹ́ bó ṣe kí anabi ibrahim abarika ala muhammad wa ala ali muhammad ọlọ́run falibarika sí ayé mi àtàwọn fámìlì mi kàmá barakta ala ibrahim wa ala ali ibrahim gẹ́gẹ́ bó ṣe ṣe fún ibrahim àtàwọn ọmọ ẹ̀rí lánàbí náà fi ń tọrọ torí pé àtibọ̀tán tó da lánàbí ibrahim padà ní ọlọ́mọ wọn bá wá sọ̀rọ̀ nínú sọ́ọ̀tù làǹbíyá ọlọ́wọ́n bá ní alladhina amanu ọlọ́run láwọn tí wọ́n bá ti ní ìgbàgbọ́ wọlọm yẹlibisu imana ohun bidol tí wọn fi àbòsí tí wọn fi kún gbàgbọ́ wọn àbòsí òun náà ni pé kéèyàn tún ní nǹkan kankan míì nínú ẹ̀mí téèyàn gbà pé ọjọ́ kí nǹkan ṣẹlẹ̀ sóhun àbí téèyàn gbà pé ń dáàbò bò òun àbí ń sínà fóun àbóhùn lọ́jọ́ kí nǹkan wáyọ̀ rí bẹ́ẹ̀ yàtọ̀ sọ́lọ̀ téèyàn bá ti fi àbòsí kún ìgbàgbọ́ tó dé pé ìgbàgbọ́ Allah nìkan ní kọ̀rọ̀ àti gbangba ọlọ́wọ́n bá ní àwọn tó bá rí bẹ́ẹ̀ ulaika lahumul amn àwọn lẹ́mí wọ́n balẹ̀ wa hum muhtadun àwọn ni wọ́n sì mọ̀nà kò sẹ́ni tí ọ̀fẹ́ kẹ́mi rẹ̀ balẹ̀ tranquility ni gbogbo àwọn wákàtí tàbá kọ́lé tó ní fọkàn balẹ̀ tẹ̀rẹ̀ntì ọjẹ́ taba ní abẹ́ ramato nítorí ìfọ̀kànbalẹ̀ níjọ́ tí ìbá ramato ni wọ́n mọ̀ pé àṣí kéyìn máa fẹsẹ̀ rìn àṣí yà ní ẹni tí fẹsẹ̀ rìn tẹ́tẹ́ wọ́rọ̀ kadà yóò mọ̀ dúpẹ́ ẹni tí ń dínkọ̀ kadà bá tó ń ra kẹ̀kẹ́ náà fẹ́ wọn náà mọ̀ dúpẹ́ wípé àṣí à ìyẹn tó máa ń ni àbí mọ́ṣín náà ni kẹ̀kẹ́ ẹni oníkẹ̀kẹ́ bá tó wá ra tó lè ó lè ti gíláàsì lásìkò tó wù ó lè ṣe lásìkò tó wù yóò tún mọ̀ pé àti ìgbádùn dà comfort ìfọkànbalẹ̀ gbogbo wa wá bí bàbá fẹ́ yàwó torí ìfọkànbalẹ̀ ẹni wọ́n gbé yàwó ẹ rí i pé ìgbàtẹ́ fi wò láàrin bí oṣù méjì oṣù mẹ́la oṣù mẹ́rin ẹ rí i pé àwọ̀ rẹ̀ yàtọ̀ nítorí pé ọkàn rẹ̀ ti sékìnì ọkàn rẹ̀ ti balẹ̀ ọlọ́run bá ní gbogbo ìfọkànbalẹ̀ náà là ń wá lé ayé inú sàárè gan ọkàn ẹnìkan kan ò ní balẹ̀ àfẹnitọ́ bá gbàgbọ́dún la ilaha illallah ọlọ́run láwọn tó bá ní ìgbàgbọ́ tó bá dídàlì kìámà táwọn èèyàn bá ń dààmú tí ọjọ́ àròbùkà wọlé mọ̀lẹ́kù sọ́fà sọ́fà ọjíhà yawma ìdí bíi jahannam táwọn èèyàn bá rí iná já náà bàbá yìí kò sẹ́ni kankan tẹ́mi rọ́ balẹ̀ àfẹ́ni tó bá nígbàgbọ́ nu ọlọ́run ọba tó dá iná yẹ ẹni bá nígbàgbọ́ nu ọlọ́run tó dáná kò ní jóná ọlọ́run ní innahu man yushrik billah ọlọ́run ẹni tí máa ń ṣe ẹbọ sí ọlọ́run ọba ọ̀kọ́dé harama Allahu alayhi di janna ọlọ́run ti ṣàjọ́nà léèwọ̀ fún wọ́n máa wá òun náà yọ inú náà ni wọ́n lọ lè jóná sí àmì tó bá nígbàgbọ́ ẹ̀mí rọ́bàlẹ̀ nínú àlìjánà tá a lọ yẹn gan ìfọkànbalẹ̀ lọ́wọ́ nbẹ ẹnìkan ò ní wọ bẹ àfẹ́ tó bá nígbàgbọ́ ní ọlọ́run tó dá àlìjánà ó lè mọ́tò àṣọwọ́ lọ́mọ àlìjánà ọlọ́run bá ní wọ́n ti lè ka hujjatuna ọlọ́run bá ní ẹ̀ẹ́rí ujja ujjatuna atainaha ibrahim ala qaumi anabi ibrahim afun ni ujja ujja ni ìdí ọ̀rọ̀ àlàyé ọ̀rọ̀ tí ò ṣe tako anabi ibrahim sọ fún wọn pé ẹ má sìn kí ẹni tó dági ni ẹ má sìn proof náà ń pè ní ujja proof tó mú wáyé kò ṣe tako àyè sin tá a bá dá ọpọlọ tí ò bá dàrú àyè sin tá a bá dá ẹni bá dá nǹkan làwọn sí ìlà máa ń sìn ọlọ́run ní adìdí fún anabi ibrahim náà hujja yẹn ala qawmihi ó sì fi bá àwọn ìjọ rẹ̀ sọ̀rọ̀ narfa'u darajati man nasha ọlọ́run lẹ́nu tó bá wù wá a máa ń gbé gani a fún nípò nínú gbàgbọ́ inna rabbaka hakimun alim ọlọ́run ọba rẹ̀ ọba ọ̀jọ̀gbọ́n ni ọba onímọ̀ ni anabi ibrahim alayhi salatu wa salam látara ìgbàgbọ́ yìí wa wahabna lahu ishaqa ọlọ́wọ́n bá ní lẹ́yìn ìgbà tá a ti fún un ní Ismail àtúnwá fún un ní Ishaq Sara ìyálé tí ò bímọ tẹ́lẹ̀ òun náà padà wá bí Ishaq lẹ́yìn ìgbà tó ti darúgbó ọlọ́wọ́n bá ní wá Yakuba Ishaq wá bí Yakub Yakub lọ́wọ́ bí Yusuf àtàwọn ọmọ yẹ gbogbo wọn anábì ọlọ́ọ̀ni wọn ẹ wo èrè ìgbàgbọ́ àṣẹ ìgbàgbọ́ ní máa jẹ́ kéèyàn ní fámìlì tó lálàáfíà fámìlì tó gbádùn ọlọ́run fún yàn lọ́mọ dùnú yóò tún fún yàn lọ́mọ ọmọ látara pín ìgbọ́ lọ́ngbọ́ àwọn ọmọkọ́mọ ọlọ́run ọ̀yà ayà yàn tẹ́yìn bá ti ní gbàgbọ́ kullan hadayna ọlọ́run ọba ní gbogbo wọn àti Isaac àti Yakub àwọn ọlọ́run dìídì àgáìdì wọn àfi wọn mọ̀nà ẹ̀ àti fi Nuhu náà mọ̀nà before kótó kan ah, ishaq àti yaqub wa nuhan adayna min qabl ọlọ́wọ́n bá ní anabi nuhu náà àfọwọ́nà mọ̀nà bá a ti fi mọ̀nà bẹ́ẹ̀ náà láti fi àwọn ọmọ anabi ibrahim náà mọ̀nà wa min dhurriyyatihi dáúdà ọlọ́wọ́n bá ní àwọn ọmọ ọmọ anabi ibrahim wọn là anabi dáúdà wa sulaimana àti anabi sulaiman ẹwà anabi sulaiman bọ́lá ti dá lọ́lá tó wa ayyuba atanabi ayyuba wa yusufa atanabi yusuf wa musa atanabi musa wa harun atanabi harun wakadhalika najzil muhsinin ọlọ́run bá ní bá a ṣe máa ń sẹ̀sán àwọn ẹni rere o ẹni bá ti nígbàgbọ́ àáfún lọ́mọ àtọmọ ọmọ àwọn olóríire wa zakariya lẹ́yìn náà afun afun ní zakariya àwọn ọmọ ọmọ nìyẹn wa yahya afun ní yahya wa isa anabi isa ẹ wa ilyas anabi ilyas kullu mina ọlọ́run gbogbo wọn èèyàn dáadáa ni wọn ọlọ́run mọ́sá ṣàánú ọ̀nà wọn mọ́sá ṣàánú ọ̀nà ọlọ́run wa ismaila ọlọ́wọ́n bá ní ismaila àti àti fún ibrahim tẹ́lẹ̀ wàlí yasa àti yasa wa yunus àtànábì yunus wa lútọ̀ àtànábì lútọ̀ wa kullan faddalna ala alamin ọlọ́wọ́n ní gbogbo àwọn eléyìí àwọn lagbélọ́lá lérí gbogbo àwọn tàdá lérílẹ̀ ayé àwọn yẹn ńláńlá ni wa min abaihim wa dhurriyyatihim wa ikhwanihim ọlọ́wọ́n bá ní wajjabaynahum àwọn ọlọ́run ọba àtàwọn yọ láàrin àwọn ẹ̀dá wa hadaynahum ila sirati mustaqim àwọn àtọ̀ wọn sọ́nà dhalika udallah ọlọ́run ìmọ̀nà ọlọ́run ilé yahdi bihi man yasha'u min ibadi ẹni bá wọlọ́run ọba ní máa ń fi ìmọ̀nà wọlọ́wọ́ ashraku bí wọ́n ti wá pọ̀ tó yẹn lẹ́yìn gbà tá ti fi wọ́n mọ̀nà tá ti sà wọ́n lẹ́sà tá ti yọ wọ́n láàrin àwọn ènìyàn tá ti gbé wọn ga wọlọ́wọ́ ashraku tẹ́nìkan nu wọn ọbẹ̀ ìlérí Ibrahim èdèrè Ismail èdèrè Isaac èdèrè Yakub àtàwọn ọmọ Yunus Ilyas Lut ọlọ́run tọkàn nù wọn tó bá tún padà sídìí ẹ̀bọ làhábìtà ànàhùn màkánù ya'malu gbogbo sẹ́ẹ̀rì tó ti ṣe á sì bàjẹ́ fún wùlá ìkàlẹ̀dínà àtẹ́yìnàhùn lẹ́kìtà la fún wọn ní tíra wal hukma wan nubuwa a wọn ní wisdom a ṣe wọn lànà bí ọlọ́run fáyìn yakfuru biha àwùlá tí wọ́n bá lọ lè ṣe kẹfẹ́rí faqad wakkalna biha qawman laysu biha bi kafirin ọlọ́run bá ní a padà yọ àwọn tí wọ́n ní jẹ́ kèfèrí lérí ilẹ̀ ọlọ́run a wá pa wọn tì wùláyé kalẹ̀ sí ní adàlá ọlọ́run bá ti fà wọ́n lẹ́yìn mọ́nà fàbí òdà ọmọ tẹ́dì ẹ̀yin náà máa kọ́ṣe wọn fàbí òdà ọhún tẹ́dì eré ànábì kọ́ṣe àwọn tá a kà síwájú yìí mo di gbàgbọ́ tí ọ̀nà ọba jẹ kúlá asàlùkùn alayhi ajra in huwa illa dhikra lil alamin sọ fáwọn ará maka pé kèsì pé wọ́n fẹ́ gba owó iṣẹ́ kó àṣì tó ń ṣe fún wọn kọkàn rán wọn létí náà sọ fún wọn pé ọ̀fẹ́ ni tawhid ọ̀fẹ́ ni la ilaha illallah kọláwọlọ abádọ́dá àfọ́n ni abáṣọ́nà ọ̀fẹ́ ní àdúrà tọba bùn kan yọgbà bóòbùn tẹ́lẹ̀ wọn gan retí ẹ̀ ọ̀fẹ́ ni tawhid ọ̀fẹ́ ni la ilaha illallah ẹbọ ní ma ń la owó lọ gbọ́n bá sọ fún ọgbẹ́tọ̀ ìdí ń ṣẹlẹ̀ sí ọ̀yìn sí a ní eré ẹ̀sìn kan ọkùnrin sì tó 55,000 lẹ́yìn ọmọ akábọ̀ kábọ̀ ìgbà tí wọ́n fi débi tó tà gbogbo ọmọ wọ bí 250 ó sì kúkú dálẹ̀ jẹ́mọ́ lẹ́yìn náà èyí tó wá sórí ibú abẹ́lọ nínú àánú rẹ̀ ìgbàgbọ́ ọlọ́mọdé wà bàjẹ́ ìtọ́gájú tọ́lọ́mọdé fún lórí tọ́gájú ìgbàgbọ́ ni èrè tó ga jù tẹ́yìn máa rí nínú gbàgbọ́ àlìjánà gbogbo wàhálà wa táà ń ṣe káàkiri ayé tí ọba jẹ́sà àlìjánà òfò ní ẹ̀mọ̀ pílẹ̀ ayé kò sí sinmi bẹ̀bà bá a ṣe ṣe tán ìjẹmọ́ òní sunday sáà ń sinmi jẹmọ́ kò sí sinmi kí n tún wá dààmú dààmú dààmú dààmú tán kọlọkọbọ kọlọkọbọ kọlọkọbọ gbogbo ọ̀tá ń wá jíjẹ ẹ̀yọ́ mọ̀ ya díẹ̀ là ń ṣe kíni ìlà ń jẹ ń bẹ̀ èyí táwọn èèyàn bá wá jẹ lọ́pọ̀ ee bó a ṣe ń káàkiri yìí tí kálukú àtàrin káàkiri tíntín là ń jẹ ń bẹ̀ yóò wá da kéèyàn tó wá kó nínú wàhálà yìí kó tó máa lọ lè wọ náà gbogbo tó bá wá tó kalẹ̀ náà bó ṣe kọ́ pọ̀ tó tíntín ló lò ń bẹ̀ tíntín ló lò ń bẹ̀ nígbà bá kọ́lé tí ilé lo three hundred years tí wọ́n lo twenty years àbí thirty years mẹ́ẹ̀ ṣé tẹ́ntẹ́ kọ́ yẹn jẹ mọ́ tán ńláde téèyàn wá torí ayé tí ó tán téèyàn wá máa ṣe rán dáadáa káàkiri tí ó ní àràgbélayé o ilé ayé ò ṣe wó ran o bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́lẹ́kan kọ́ bẹ̀rù ayé lẹ́ẹ̀mẹ́sàn o olórí ibú ni máa sọ bẹ́ẹ̀ ọlọ́mọṣọ́wá lórí ibú jama Allah àti gbogbo ntọ́dá kéèyàn máa gbèsè gbé ara nígbà tí iná sẹ́ni bá gàǹjì òní jama Tina iná ṣiṣẹ́ lérí bíríìjì jóni iná ọjọ́ kan nínú àwọn ogun ọlọ́ni tó kéré jùlọ ìdààmú sì ba gbogbo wa èyí ń gbé fóònù lọ́wọ́ ìwọ rẹ̀ sì ń gbà ẹni tí ń wọlé fóònù lásán ọwọ́ rẹ̀ sì ń gbà ẹni tó bá wà nídìí káàtí káà rẹ̀ ń jóná tí wọ́n bá yín kọ́ láàbù two two million two point five million the whole bus bọ̀lá àwọn ọmọ school ọ̀kan nínú tọ́lọ̀ ń dání dẹ́rù bàwá yẹn tọ́lọ̀ nǹkan fún ẹ bá fẹ́ dẹ́rù bàwá bò ní wàrí nídìí bẹ́ẹ̀ ká lè sàlẹ̀kùn ìmọ̀ ni wa ìkan wọlé bàwá lọ́wọ́ àfi tọ́lọ̀ bá kọ́ nǹkan kan sí lè bọ́ àfi tọ́lọ̀ bá fẹ́ káwá dúó káṣí wàá lọ́lẹ̀ bọ́ lọ́hún bẹ́ẹ̀ ìtọ́lọ̀ bá ní ọwọ́ yẹn tẹ̀lé ayé ọwọ́ rẹ̀ tẹ o àjẹ́ ò lè di lọ́wọ́ oṣó ò lè di lọ́wọ́ ọ̀ ṣe tọ́lọ̀ kádàrà kó ṣe ìtọ́lọ̀ bá sì lóò ní ṣe kò sẹ́ni tó lè fún ọ. àwa bẹ̀lọ̀ nínú àánú rẹ̀ àtẹ́gbára ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀lọ̀ mọ̀bá yín máa ní wàjẹ́ o ibi tá a rìn sí tí máa ní òfin bàjẹ́ ọlọ́mọdé á rìn síbẹ̀ ìgbọ́kúgbọ́ tá a gbọ́ ìríkúri tá a rí tí máa ní òfin bàjẹ́ ọlọ́mọdé á oye orí tọ́lọ́mọ́ ṣe fún wa yóò ṣàlékún gbàgbọ́ wa ni mọ́jọ́ tó mú gbàgbọ́ kò fún wa àdánwò tí yọba wá bẹ́ni kọ̀ọ̀kan wa tọ́lá àdánwò àdámání ọlọ́run dáadáwò ma wa ni ẹ̀kọ́ ni kọlọ́kìnà lè sáà nàfi kábàd ọlọ́run dáa sínú wàhálà yìí tó bá ti ń kó nínú challenge kan ó ti ma fi sùn ọ̀wá ní dákẹ́rẹ́ títí ní wọ́n fi dáyà pẹ̀lú ìyàn mọ́lẹ̀ èyí ga di nínú challenge tó ga jù tá a máa lé òun náà ni pé bóun ní gbàgbọ́ òun sì ní bọ́ kí màláíkà kó tó yọjú èyí ga jù nínú challenge tá a nínú ọ̀rọ̀ òsì ọ̀rọ̀ ààrẹ ìfìyẹ́lẹ̀ ọlọ́run ọba aláàní control wẹ̀ ọlọ́run mọ́sàwọ́ láàánú rẹ̀ má fàárẹ̀ sí wa o ọlọ́mọ fò síta wa o ọlọ́mọ fìyà jẹ wa o ọlọ́mọ jẹ́ bá lórí bú rìn mọ́sàwọ́ náà lórí bú àtàwọn àtàwọn ọmọ wa mọ́sá síwá ló nígbàgbọ́ ọlọ́wọ́n jẹ́ atán lérí ẹ̀ èrè ìgbàgbọ́ ńlẹ̀ ayé ń bí òun náà ni àrànṣẹ́ ọlọ́run ọlọ́mọ́sá jẹ́ àárẹ̀ èrè ìgbàgbọ́ nù sàárẹ̀ òun ni kí sàárẹ̀ ọrọ̀run fún yẹn ọlọ́mọ́sá jẹ́ àní èrè ìgbàgbọ́ ń dàlùkẹ́ àmì náà làjánà ọlọ́mọ́sá jẹ́ wàlì jánà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب